أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم من أمزه ونفخي ونفخه بسم الله الرحمن الرحيم الحمد لله ثم الصلاة والسلام على رسول الله إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته a dá ọpẹ́ tó pọ̀ fún Ọlọ́run a dẹ̀ tọrọ ìkẹ́ àti ìgẹ̀ fún Ànábì Muhammad sallallahu alaihi wa sallam màá bẹ̀ wá nítorí tọ́lọ́ time is already fast spent ní tí mo ti prepare síbí ó pọ̀ a fẹ́ summarize ẹ̀ ní láàrin bóyá forty to fifty minutes so a fẹ́ summarize ẹ̀ now a fẹ́ gbìyànjú ká summarize gbogbo àwọn points yẹn láàrin ìṣẹ́jú díẹ̀ inshàlá. wọ́n pè ní fíkìwìlì hudud fíkìwìlì hudud understanding Islamic penal code níta ń pè ní àlè hudud òun ni àwọn ìdájọ́ kan àbí àwọn ẹnu ààlà kan eléyìí tí Islam ti mú àwọn òfin kan wá ń bẹ̀ mo fẹ́ ká farabalẹ̀ torí tọ́lọ́hún nínú ṣẹ̀ríà Islam a ní àwọn àṣesí kan tọ́já sí pé ọlọ́run ò fẹ́ ká máa ṣe tá a bá sọ pé alehudud plural ló jẹ́ fún hadu etí ń jẹ́ hadu ni wípé kí nǹkan ká sọ pé boundary jàmọ́ ẹ̀jẹ̀ jẹ́ àfarabalẹ̀ torí tọ́lọ́run boundary rèé o ò gbọ́dọ̀ transgress má kọjá ibi tí mo fi pure water yìí sí for table water yìí sí for example tó o bá ti kọjá abẹ ó jẹ pankẹrẹ márùn definitely ẹni tí ó bá ti kọjá ibi boundary yẹn kò ní ṣe kí ni o kò ní jìyà láwọn schools wọ́n ní àwọn òfin kọ̀ọ̀kan stúdẹ́ǹtì tó já sí pé ó bá cheat bóyá ó kọ nǹkan wọlé tí wọ́n dẹ̀ rí expo tó kọ yẹn ok wọ́n á suspend ẹ̀ for three weeks bóyá punishment nìyẹn So wá rí gbogbo àwọn òfin ilé ayé òfin àbòsí ni òfin tó já sí wípé àwọn ẹni ńlá big big people tó bá já sí pé àwọn ni wọ́n transgress àwọn náà misbehave wọn ní jìyà ṣùgbọ́n tó bá já sí wípé àwọn tí ò lásùsí kankan àwọn tó já sí wípé wọ́n rí wọn sí pé wọn èèṣẹ ní ńlá náà lù ú àwọn èèyàn á jìyà òfin tọ́lọ́run yàtọ̀ sí yẹn ìmọ̀ tó ń ṣe kíní o wọ́n ti mú lọ. ṣùgbọ́n òfin ti Islam àwọn tá à ń pè ní àlè hudud àwọn àáfàá ní àlàyé lórí ẹ̀ ó ń bẹ nínú àwọn onímímọ̀ wọ́n ní gbogbo àwọn tá a lè sọ wípé penal code tí Islam ní ìjìyà fún pé ẹni tó bá ṣe léyìí tó bá ti kọjá abi tọ́lọ̀ ní ọmọdé kó jẹ ìyà báyìí àwọn kan náà àwọn àáfàá ní márùn ni àwọn kan ní mẹ́fà ni àwọn kan ní méje ni jàmbá ìjọ ẹjẹ àfarabalẹ̀ torí tọ́lọ́hún sẹ́ẹ̀rí nínú ta gbọ́dọ̀ kọ́kọ́ gbọ́yé wàtílíkà hùdúdù lọ́ọ̀ì tọ́lọ́run bá ti mú àwọn òfin kan wá ọlọ́run wà wa pé hùdúdù lọ ẹnu àlà ọlọ́run nìyẹn o ẹ má sùn mọ́ o ẹ má débẹ̀ o ẹ má kọjá abẹ o kẹ ẹ má bàa jìyà lọ́dọ̀ èmi ọlọ́run kí ló fà tí máa jẹ́ kọ́lọ́run ọba àlékè ọlá kọ́ sọ báyìí one eighty seven ọlọ́run ní tílíkà fàlàtẹ́ kọ̀rọ̀ bù ha ẹ má súnmọ́ rárá tọ́lọ́n ti ní ẹ bá ṣe nǹkan báyìí nti o ó ṣẹlẹ̀ sí ẹ má try ọlọ́run ìyẹn jẹ́ nǹkan alákọ̀ọ́kọ́ nínú tá a gbọ́dọ̀ ṣe kí ni o tá a gbọ́dọ̀ gbọ́yé ẹlẹ́kejì nínú tá a gbọ́dọ̀ gbọ́yé àwọn àáfàá ní n tó fà tọ́já sí pé òkú bat àlè dárọ̀ àwọn ìyá kan tó já sí pé ó ti wà specified ó ti wà stipulated pé ẹni tó bá ṣe nǹkan báyìí ìyá báyìí ni ó jẹ àwọn àǹfààní tó fà ní wípé ọlọ́run fẹ́ ká jìnnà sáwọn nǹkan yẹn ni ló jẹ́ kó pè ní hudud gbogbo alamọ̀ pé ilẹ̀ bàbá rẹ̀ ibi ó dérè mọ̀délẹ̀ kínni ókè skul tá à ń lò fún prógráàmù yìí ó ní fẹ́ǹsì ó níbi tó dé ẹni tó bá fo fẹ́ǹsì tó bá bọ́ sílé ẹlòmíì ó dáràn wọ́n lè pariwo ó lè ó lè ó lè ó lè ẹmu ẹmu ó lè pé àwọn aláìkó jálè káàmpù ti sú ni lójú ó fò ká tó mọ̀ yìí pé káàmpù sú ni wọ́n lè ti sàládà lórí náà torí pọ̀ ti kọjá ẹnu àlà ibi tí kìíní o ibi tí wọ́n expect kó dé jama kí wàá ní hikmatu ìkọ́mọ́tìlẹ̀ hudud tọ́lọ́hún bá ní wípé ẹni tó bá ṣe nǹkan báyìí kó jìyà báyìí àwárí àwọn ọ̀tá Islam minal mustashrikin waliyahud wanasọ́rọ̀ àrí àwọn orientalist mo fẹ́ ká farabalẹ̀ so orí lónìí nínú problem tá a ní àwọn tó bá lọ Arabic Islamic studies lè mé ṣe mo máa ń tí mò ń sọ dáadáa majority àwọn èèyàn wa tán lọ ṣe Arabic Islamic studies wọ́n ní problem nípa àlè hudud torí pé àwọn ìwé àwọn course tí wọ́n máa ń lò àwọn orientalist ló kọ wọ́n àwọn orientalist dẹ̀rẹ́ they have already punched Islamic penal code wọ́n ti sọ fún ọ pé ìranù ni bó o lẹ́sẹ̀ máa fìyà jẹ àwọn èèyàn whereas àwọn man made law sí tiwọn àwọn òfin àgbélẹ̀rọ tiwọn ẹ lè lò ó òfin tí ọba làákàyè mo ṣùgbọ́n òfin tọlọ́run wọ́n ta kò wọ́n ní òsì ń tọ́jọ́ ìyẹn ló fà á tẹ́sí ráwọn míì èyẹ lè jẹ́ professor èmi mọ professor of Islamic studies tọ́ta kò àwọn nǹkan kan náà àwọn Islamic penal code ó ní òsì ń tọ́jọ́ ó ní ọba làákàyè mu òfin ọlọ́run ní ọba làákàyè mu ọ wá mú àwọn ọ̀rọ̀ wá àwọn ọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ àtàwọn àwọn interpretation tí ò correct láti fi tú òfin ọlọ́run àwọn àfáà ní hikma wisdom behind it tọ́lọ̀ wọn bá ṣe ń sọ fún wa wípé tó àwọn ìjìyà kan ń bẹ agbékalẹ̀ àwọn àfáà sọ wọ́n ní n tó fà ní wípé ọlọ́run ò fẹ́ látúfsìdú arúgbọ̀ báádà ìsìláhìá ẹ má balẹ̀ ọlọ́run jẹ́ nígbà tí n bá bẹ̀rẹ̀ sí ní ka àwọn nǹkan yẹn ẹyọ kan náà la fẹ́ mú bẹ̀ lónìí o ṣùgbọ́n máa ka gbogbo ẹ̀ ẹ rí i pé ok nàìjíríà làwà yìí there is fuel scarcity now yes or no sọlọ ló ń sọfà wàlẹ́ ọlọ́run ò lè sọfà ok abẹ̀rẹ̀ lecture à ń lo iná lọ alọ́tọ̀ generator sọlọ ló sọfà rẹ̀ sọlọ ní ọ̀rà petrol ọ̀pọ̀lọpọ̀ wa ní ìsìn amòye owó tà ń san láwọn skul wa wọ́n mú kan nínú àwọn student mi yìí nínú Ìlọrin lọ́dún yìí acceptance fee bóyá èlò náà pè náà ṣe twenty five thousand àbí èlò ṣe twenty five náà ni school fees ọ̀gá gọ́gọ́ ìgbà tèmi wọ uni Ìlọrin school fees tí mo kọ́ san is one thousand and ninety naira so ngbọ̀ wá di pé wọ́n sì gbogbo àwọn owó gbá owó àgbogbo ẹ lọ bíi six thousand naira and that was two thousand and two owó hostẹ́ẹ̀lì tí mo san nígbà yẹn fódìdí sẹ́ṣàn kan one thousand àti nǹkan kan kó di pọ́ bá sanjọ́ fowó lé gbogbo receipt tí mo lò láti hundred level dé four hundred level wàhálà ẹ̀ ń bẹ́ ń lé mo sí gbogbo ẹ̀jọ́ kọ̀wọ́ fifty thousand naira gbogbo owó tí mo ná tí mi parí degree mi kọ̀wọ́ fifty ṣé nígbà tẹ́yìn ń san acceptance twenty five sọ́lọ́ ọlọ́sọ́fà rẹ̀ kì í sanwó school fees o pé mo fara mọ́ àbí kí ni túmọ̀ acceptance I've already accepted this admission pé tó bá accept ká lè fẹ́ lòmíì tó ṣe kí ni o tó ní díẹ̀ sọ́lọ̀ ló ń sọ́fà nígbà tẹ́ ẹ bá tún sanwó òní ṣáìkì ọtí àgbẹ̀yìn lè lọ́rin ìkẹ́ ṣáìkì ti wọn lọ́wọ́ tó ṣẹlẹ̀ láwọn skul ní LAUTECH àìmọye ọmọ LAUTECH ló ti wọ ilé Ìlọrin lọ́dún yìí ìmíì ti dé tirẹ̀ lẹ́fù ó ti gbàgbé ẹ̀ mo ti rí kan darí náà ọmọ LAUTECH tó ti ọ̀ẹ́sẹ̀ wọ́n dé lẹ́fù ilé Ìlọrin ní ìsìn I'm tired of that LAUTECH sọ́lọ̀ ní sọ́fà àṣẹ alhudud àwọn ìyà kan tó lọ ń gbé kalẹ̀ àlòkù bá tùlì mọ́ kọ́ dárọ̀ ọlọ́run ọba gbé kalẹ̀ ká má bàa balẹ̀ ọlọ́run jẹ́ kíbínú ọlọ́run kó má bàa máa sọ̀ kalẹ̀ sọlọ́run ọba ni wọ́n ń dá lọ́nà lọ́wọ́ cases of àwọn arm robbery jojúmọ́ jojúmọ́ lónìí mọ́tò tí mo wọ̀ láti Ìbàdàn dé lọ́rin obìnrin kan sọ ohun tó ń ṣẹlẹ̀ ládùúgbò àwọn báwọn olè ṣe ń pa àwọn èèyàn bí wọ́n ṣe ń jiyàn gbé bọ́n ṣe ń gbowó lọ́wọ́ àwọn èèyàn ṣé tí wọ́n bá pààyàn sọ́lọ́run lẹ fẹ́ pa ṣé ẹ lè rọ́lọ́run pa ẹ lè rọ́lọ́run jí tọ́lọ́run bá ní ẹ má ṣe zìnà ṣé ẹ lè rọ́mọ obìnrin ọlọ́run réèpù àṣé gbogbo àwọn iṣu tá a fẹ́ rèsì nírọ̀lẹ́ yìí ìtọ́lọ́hún ṣe ní ká má ṣe bẹ́ẹ̀ ni pé látúfù sí dọ́là arúgbó bá àdá ìsìláhìá ẹ má balẹ̀ ọlọ́run jẹ́ sọ wá rí woman beings by nature tá a bá ti rí ìjìyà a kì í fẹ́ serious wọ́n bá ṣe wà ní kámpì lápẹ̀rẹ́ ń sìn tá a sọ pé prógámù tó kàn rẹ ó rí sísà kó lóun fẹ́ lọ wẹ̀ ìkó lóun fẹ́ lọ tọ́ílẹ̀tì ìkọ́ sọ pé òun fẹ́ lọ ṣáàjì fóònù ẹ jẹ́ ká láwọn tí ọmọ implement punishment wà láìkálukú tó bá jẹ́ pé èèyàn mẹ́wàá ló yẹ kó violate òfin yóò di méjì a jẹ́ pé àlè òdúdù ṣe kí ni o ó ti ṣiṣẹ́ ó reduce rate táwọn èèyàn fi máa commit crimes àwọn criminals they will be drastically reduced ìlú fi já sí pé àwọn ìlú àwọn àwùjọ tí wọ́n ti ń lo díẹ̀ nínú àwọn alihudud àwọn criminals ìlú wọ́n ṣe kí ni wọ́n gbọ̀nlidé wọ́n wá resume mọ́ láíláí indefinite holiday òun ni wọ́n wà jàmá tó bá wá rí bẹ́ẹ̀ torí àsìkò àwọn ẹ̀ṣẹ̀ kan àwọn àwa burúkú kan wá ń bẹ ọlọ́run ọba ti wá sọ wọ́n pé ẹ sọ̀rọ̀ ayé ẹ mọ̀ dé díẹ̀ ẹni tó bá wá lagídí tó bá dé díẹ̀ yóò jìyà irú ìyàwó ni ọmọ jẹ ọlọ́run wá sọ ẹ wá tó wá wo bí ọlọ́run tó wá láàánú sí ọ̀pọ̀lọpọ̀ àwọn kéṣìṣì tá a fẹ́ mú wáyìí àwọn crimes tó máa fa punishment yìí ọlọ́run tó wá fún le débi pé ọlọ́run gan fẹ́ àtúbà kò fẹ́ àjìyà jẹ́ kí n fún ọ lápẹẹrẹ irú zina gangan la fẹ́ fọ́kọ́sì rọ̀lẹ́ yìí illicit sexual acts lápẹẹrẹ ń sìn kẹ́ ẹ̀ tó lè fìyà jẹ onísìnà ẹ̀rí ẹlẹ́rìí mẹ́rin which is very very difficult ẹlẹ́rìí mẹ́rẹ̀ẹ̀rin kìí ṣe pé mo rí wọn nígbà tí wọ́n wọlé mo rí wọn tí wọ́n ń làágùn mo rí wọn tí wọ́n fọwọ́ kanra wọn rárá mo rí wọn tí wọ́n ní real sexual intercourse wàláì it is very very difficult definitely gan ìmí ń bẹ tó o bá tú bá òòtún ní jìyà láyé òòtún ní jìyà lọ́run ṣùgbọ́n wọ́n tọ́wọ́ pé ah wàláì tẹ́ bá rí níjọ́ tí wọ́n na sista Khawla ah wàláì tẹ́ bá rí bí ara wọn ṣe rí níjọ́ náà ah, wọ́n mà jẹ́ wọ́n yà àpọ̀ òbí lálà hundred tí wọ́n fún wọn wàláì wọn ò lè sùn ìwọ tó bá fẹ́ ṣe sìnà oríire ó ṣe kí ni o yóò pè é ṣẹ̀ríà fẹ́ reduce crimes ṣẹ́ẹ̀rí crime ò ṣe absolutely ká sọ wípé kò ní sí crime ó lè fẹ́ nira díẹ̀ ìtò lè fa kọ́mọ̀ sí crime ni pé késù ọmọ sí sọ̀rọ̀ pé sùn bẹ láyé ṣùgbọ́n wọ́n tẹ́sù bá fẹ́ lu ọ̀gẹ̀ oríire ó ṣe kiri o oríire ó pè pé èṣù wàhálà ìjẹ́kórí ẹ̀ pé ìwà ló jẹ́ èèyàn tó jìyà ní èsì o jọ́n torí ọlọ́mọ jẹ́mi ò jìyà o èṣù ó lè sá lọ àwùjọ tó jẹ́ sí pé alihudud tí wọ́n ń lò èṣù gangan iṣẹ́ rẹ̀ ṣe kí ni ó dínkù alákọ̀ọ́kọ́ nínú àwọn nǹkan tí ọlọ́run bá gbé ìjìyà wá fún òun ni azina òun ni ìbálò àìtọ́ láàrin ọkùnrin àtobìnrin tí wọ́n á fẹ́ra wọn tí wọ́n á so yìgì ìlera wọn lérí èyí wọn la fẹ́ focus ẹlẹ́kejì. E òun ni aliwat jama kí mo pè é aliwat èyí ò ní kí ọkùnrin àtọkùnrin àbóbìnrin àtobìnrin kan máa bára wọn ní sex jama ò ń ṣẹlẹ̀ o kódà nìbàdàn ó ṣẹlẹ̀ débi páwọn ọmọ ìyá kan mo lọ ṣe lẹ́kṣọ̀ kan lórí ìtọ́jọba wọn mo wá ń bi àwọn tó pè mí pé kí ló ṣẹlẹ̀ wọ́n wá sọ ohun tó ṣẹlẹ̀ ó ṣẹlẹ̀ sáàárín àwọn èèyàn kan làwọn ṣe wá rò pé káwọn ẹ̀ ń láì tí àwọn èèyàn kọ́ mọ̀ jẹ́ pé nǹkan yẹn wọ́n mọ̀ spread àwọn èèyàn ń ṣe di àwọn kọ̀ọ̀kan ń ṣe tán ti yé lórí burúkú tó bá ti wà dáhùn olùgbé amẹ́ríkà nǹkan nǹkan àwọn tó legalize ẹ̀ ọkùnrin àtọkùnrin irú ẹ̀ sọ̀rọ̀ kọ́lọ́ lọ́sàánú wa nàìjíríà nígbà tí David Mark tó jẹ́ senate president wọ́n rèsì ẹ̀ ní senate ṣùgbọ́n torí torí gbogbo àwọn senators yìí náà ẹranko ni wọ́n o kèé ṣètorí ọlọ́run ṣe approve ẹ̀ torí nǹkan méjì alákọ̀ọ́kọ́ culturally ó gbogbo all Nigerian cultures kò sí àṣà kan ní nàìjíríà yorùbá ni ọ haúsá ẹfì ibiobio fúlàní kanuri bóléwá yorùbá nítorí ọjẹ́ gbogbo àṣà yorùbá gbogbo àṣà haúsá gbogbo àṣà ibo ọkùnrin àtọkùnrin ìfẹ́ra wọn obìnrin àtobìnrin culture wa ó ta tá a bẹ́ẹ̀ lè rí ọkùnrin àtọkùnrin tán bára wọn ní sex àbọ̀tì ẹ̀wà láwọn fẹ́ẹ́ ṣe má lè wọ́n tún wá tẹ invitation wọ́n tún wá gbé sórí íńtánẹ́ẹ̀tì tó bá jẹ́bi tán ti ń lo sẹ̀ríà tí wọ́n ta á pa wọn ni. ẹlẹ́kẹta alukọ́fífù jẹ́mọ̀ kí mo pé alukọ́fífù òun ni false accusation kọ́ ọ lẹ́kọ́ sìnà máa yàn ẹni tí o ṣe sìnà sẹ́rí ọ̀pọ̀lọpọ̀ wa náà wà láìka sọ̀ra. So orí èèyàn òun àtọkùnrin jọ máa ń kọjá rọ̀lẹ́ èyí ò ní kó o pè ló ń o lè sọ pé sísà yìí ó ń rìn ní o sìnà sísà yìí ó láwọn boyfriends bẹ́ẹ̀ kó o ní ó ń níjọ ó máa ń ṣe ọ pé o rọ́kùnrin lórí ẹ̀rí o ní èmi ò rí rí mọ́ kẹ́mọ́ rún àtọkùnrin máa ń kọjá tọ́ba jẹ́lẹ̀ ṣẹ̀rí àwọn jẹ̀bi lálá torí pé n tó o ṣe ẹni tí ò ṣe sìnà ó fún ní bad appellation ńlá ṣe ń sọ fáwọn ọmọ ìyá kan náà tí wọ́n ń fáwọn èèyàn ló kọ bú tọ́ ọ bá ti lè fáwọn èèyàn ló kọ tí èsè tiwọn tọ́ ọ bá jìyà láyé o lè jìyà lọ́run ṣẹ̀ríà ọ̀fẹ́ sórí tó bá jọ mọ́ pé dignity integrity personality mùsùlùmí wọn àfẹ́ kátàpá rẹ̀ kọ́ wa máa pè mí lólè tí mi ò jalè kó o pè mí lónìí zìnà tí mi ò ṣe zìnà o gbọ́dọ̀ ṣọ́ra gbogbo wọn tó bá ń fi fóònù ṣe lásìkò fi fóònù lẹ́nà gbogbo wọn tó fi fóònù ṣe tí mò ń sọ̀rọ̀ fi fóònù lẹ̀ má jẹ́ kí àǹjẹ̀nú fóònù kọ́mọ̀jì ọgbọ́ wà sí iye. ẹlẹ́kẹrin nínú àwọn penal code àwọn alihudud òun náà ni ṣurubul khamuri ọtí mímu ṣẹ̀rí àní ẹ̀ má mutí ẹ̀ ń bá mutí ẹ̀jẹ̀ ń yà bílálà fọ́ọ̀tì ni wọ́n ṣe fún. sórí ìwọ̀tọ̀ rẹ́gísítà náà dádì rẹ fẹ́ ṣe wọn sọ pé oògùn kan oògùn gbóró lè lò kò bá àmú inna lọ lámù yẹ akún fi haram alaykum ìtọ́lọ́ ń bá ṣe lára mú kò fi wòsàn ẹ bẹ́ẹ̀ ọtí èsè wòsàn tọ́ ọ bá wà nǹkan míì tó tó yàtọ̀ mu ọtí ẹ ń bẹ ele mutí rẹgajì ló mu ní o ẹ ó mu wáìnì ọmọ wọn tó bá jẹ̀bi tí wọ́n ti ń lo òfin ọlọ́run ó jẹ̀bi lálá fọ́ọ̀tì ṣùgbọ́n láyé Umaru bùnà Khattab nígbà táwọn èèyàn gbọ́ kánírù Nàìjíríà Nàìjíríà of nowadays ẹ̀ ń bá mo ti ẹgbàá eighty ní ọ̀jẹ̀ ìlú tá a bá rí páwọn èèyàn ti ya tọ́ọ̀gì wàlọ́ọ̀yì nínú tó ń ṣẹlẹ̀ Nàìjíríà lónìí ọtí ti di problem ẹni tó bá ka news ní last year two thousand and sixteen bá a ti sọ pé ẹ̀kọ́dọ́mí recession ó wà Nàìjíríà tó mi ìrántí iye owó yẹn owó táwọn èèyàn fi mutí nàìjíríà ó ju bọ́jẹ̀tì nàìjíríà gangan lọ nàìjíríà lọ wo gba láìpẹ́ recently there was a particular issue raised tí wọ́n discuss in the house ọ̀rọ̀ sìgá ọ̀rọ̀ tí àtàwọn nǹkan bẹ́ẹ̀ tó ń kónira báyàn wọ́n ní kán gbogbo àwọn nǹkan yẹn kán parẹ́ kán mọ̀jọ́ ẹ̀ sí sí mọ́ wọ́n wá ń fà wọ́n wá ní pé nù kán mọ̀ wùlẹ̀ parẹ́ owó tán bá ń rí ń proceeds àwọn nǹkan tán bá rí ń wọ́n wà á dà lọ sí ministry of health ní nàìjíríà tí gbogbo nǹkan corrupt ètò ni wọn ò fi ṣe náà wọn ò fi ṣe náà wọn lówó táwọn bá wá rí tọ́jẹ́ bíi kíni o owó tán ń gbà gẹ́gẹ́ bíi tax lọ́wọ́ àwọn ọlọ́tí lọ́wọ́ àwọn onísìgá wọn á wá da owó yẹn lọ sí ministry of health so àwọn àìsàn tí ọtí àti sìgá ń fà wọn mọ̀ wá fowó yẹn wò ó ẹ wo ibi tí làákàyè wọn dúdú dé ní nàìjíríà ni o ẹ ń bá mutí nínú ṣẹ̀ríà ṣẹ̀ríà ni ẹ fún ní ẹgbà fọ́ọ̀tì ṣùgbọ́n láyé rúmọ́rù ẹgbà mélòó ni wọ́n ń fún wọn ẹgbà eighty ìyẹn kọ́ di ẹ ń bá jẹ́ judge chief judge Islam òun ni ó sọ pé sẹ́ẹ̀rí àwọn èèyàn mutí pọ̀ ẹgbà fọ́ọ̀tì fọ́ọ̀tì gẹ́gẹ́ àlàbí àsálàm lò ṣùgbọ́n torí pé àlékún bíi súnà tí wà súnà tí lùkùláfà téèyàn bá lo súnà ànábì déédéé bó bá lo súnà umaru déédéé torí pé umaru ò ṣe pẹ̀lú fẹ́ẹ́nu ó káwọn sàábéjọ ni so n táwò ni pé ìlú yìí ṣé wọ́n mutí tó bá ti di pé àwọn èèyàn ti fẹ́ ya tọ́ọ̀gì ẹgbàá fọ́ọ̀tì ò ní ràn wọ́n ẹgbàá mélòó lẹ́mọ̀ fún wọn o eighty ẹlẹ́karùn-ún asárúkọ̀ jẹ́mọ̀ kí mo pè é olè jíjà so tó wá rí tíṣẹ̀rí àṣedáàánú kí ẹni tó mú ẹni tó bá jí búrẹ́dì ẹ̀ ní í gé lọ́wọ́ olè ara tíṣẹ̀rí à ní penal code tó níjìyà fún ni ẹni tó bá jalè ẹ gé lọ́wọ́ ẹ mọ́ gédé jìkà ẹ mọ́ gédé elbow ọrùn ẹ gédé wrist ma wo sọ pé ọwọ́ ọ̀tún mi rè mo fẹ jí pure water yìí mi ì fi jí pure water kí mo fẹ jí pure water kí n wá fi imú òsè jí kódà ẹnu tí máa fẹnu gbé pé mo jí gbé wọn á ń láì ìyìn lè jí kò lè n bá fọwọ́ mu mo jù àpò mo dọ́gbọ́n fi jama ẹ ní ti jí nǹkan tí n bá wá jí lè gé mi lọ́wọ́ ebi ló ń pa mí. ẹ̀ ń bá jí pure water àìgé lọ́wọ́ nù sẹ̀ríà ẹ̀ ń bá jí búrẹ́dì téèyàn bá lọ gbé báàgì ráìsì lónìí tílẹ̀ mọ́ yìí ẹ̀ ní gé ọwọ́ ẹ̀ torí pé ń táàgé èèyàn lọ́wọ́ sí ó ti ní òdiwọ̀n pẹ̀lú bówó nàìjíríà ṣe jáwálẹ̀ ní ìsìn ń táàgé èèyàn lọ́wọ́ fún ní ìsìn is around twenty thousand naira ẹ̀ ń bá lọ wọ́n á máa wo nàìjíríà ọ̀ wà máa gbọ́ àwọn adájọ́ àwọn adájọ́ nàìjíríà over ninety percent wọn wọ́n sọ kóńjọ́ gbẹ̀dẹ̀ àlùkìyámà ọ̀wà máa gbọ́ pé ilé ẹjọ́ kan ti ń bẹ lẹ́kọ̀ọ́ obìnrin náà tó jí búrẹ́dì wọ́n ní kó san two hundred thousand tàbí kó fi ẹ̀wọ̀n oṣù mẹ́fà gbára nígbà táwọn olóṣèlú jí billions tán jí millions tí wọ́n á ní pé ẹ̀ẹ̀kan wá ilẹ̀ kan kan sì wò nídùú mẹ́ta tó nílẹ̀ làbújá ọ̀tán yóò máa rìn káàkiri náà lù arówó tó jí gan ní òmìnira òfin ti nàìjíríà tòfin ayé nu ṣùgbọ́n òfin tọlọ́hun ẹni tí ó jalè tẹ́wàá gé lọ́wọ́ ntí ọ̀jẹ̀ jí yóò tó wá já sí pé ẹ tó kíìpù ẹ̀ yé fún ọ lápẹ̀rẹ̀ tí n bá mú fóònù mi fóònù mi yìí lé twenty thousand naira tí n bá mú mo mọ kẹ̀kẹ́ alẹ́sìlì mọ kẹ̀kẹ́ fóònù lẹ́yìn yẹn bá jí mọ ànígé lọ́wọ́ náà ṣẹ̀ríà yes ṣẹ̀ríà mọ́ sọ fún ọ kì í sọ̀rọ̀ ọpọlọ mi yóò jà sí pé ẹni tó jí ó jí torí pé èṣù anabi asalam ó ní sẹ́yìn rí náà ṣàìtọ́ náà yẹ́jírí mìlípìlì ádámá májírọ̀ dáàmù èṣù ń rìn lára wa bíi blood má kún èṣù lọ́wọ́ láti sọ fọ́pọ̀lọpọ̀ wọ́tọ́ ọjọ́ bíi náà sọ ọ̀pọ̀lọpọ̀ obìnrin lónìí ó kún sínà lọ́wọ́ ńgbà bá débẹ̀ wá rí gbogbo tó lè fa kó o kóyàn lọ́wọ́ bíi kọ́ ọmọ ìwọ̀sán rádaràda tí wọ́n expose nakedness ẹ̀ ń wọ́n gbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀ wàá kún àwọn ọkùnrin ó sínà lọ́wọ́ bíi kó gbé picture rẹ sórí internet kí gbogbo ayé ọmọ wojú rẹ pé àṣìṣà ah, lọ fáyìn tó báyìí ah ah this is angelic eh, very nice very eh, extremely beautiful Because we are created here on Saturday ọwọ́ àrà àwọn ọkùnrin àwọn kìnìún àwọn kìnìún Facebook WhatsApp wọ́n mọ̀ wá kí ọ inú tiẹ̀ náà mọ̀ wá dùn wọ́n fẹ́ bà kàrí àrẹ jẹ́ sincerely yours sọ orí gbogbo nǹkan kọ́ lè yàn ó jì táàgì lọ́wọ́ náà ṣẹ̀ríà ó ti ní májẹ̀mú ṣùgbọ́n ìyẹn kọ́ la fẹ́ sọ ká ní pé ọ̀rọ̀ olè nìkan la fẹ́ sọ lónìí màá sọ béèyàn lè jí kí ni tọ́fà ẹ májẹ̀mú olówó à ń bẹ̀ ṣùgbọ́n sọ́márì nìyẹn ó di ẹlẹ́ẹ̀kẹ́ ló bá ń ẹlẹ́ẹ̀karùn-ún àṣẹ́ni bá jalè ìsìláàmù ní ẹgẹ lọ́wọ́ penal fún ẹlẹ́kẹfà ni àlèhìrọ́bà ìrọ́bà yàtọ̀ sọ wá rí ìrọ́bà gangan amrop nìyẹn òun lè líìdì sí ká ẹ̀ pààyàn ó lè líìdì sí ká ẹ̀ ṣèyàn léṣe ẹ lọ digunjalè ẹ kó bá a dá katapọ́ọ̀tì àdẹ ọ̀bẹ dágà báńgà ẹ lọ káàyàn mọ́lé abẹ́ ẹ lọ dáàyàn lọ́nà nínú mọ́tò rẹ̀ ẹ sì gbà kan lọ́wọ́ ẹ̀ so ráwọn tó bá jẹ́ ìrọ́bà ìdájọ́ tí wọ́n pọ̀ ọ̀ ń bẹ nínú wọn tá a pa áyù sọ́là àákà àwọn kan má gbélé èbù àwọn kan àágé apá ọ̀tún ẹsẹ̀ òsì àbí ẹsẹ̀ òsì apá ọ̀tún àwọn kan dẹ̀rẹ̀ á lé wọn kúrò nínú òní ẹranko làwọn eléyìí ẹlẹ́keje òun ni àrídà àádàna lọ́wọ́ mi ni ha kéèyàn olóhùn òsì ìsìláàmù mọ̀ tó bá jẹ́ pé lè ṣẹ̀rí àwọn ọ̀pá ni ẹni tó jẹ́ mùsùlùmí wọn lóhùn òsì fáírọ́ọ̀sì ni ó tó ní pé fáírọ́ọ̀sì rẹ̀ ọ̀pá sísẹ́mù àwọn mùsùlùmí yòókù apostasy kéèyàn olóhùn kólóhùn ọ̀gbà islam mọ́ pé òun islam tóun ti ẹ̀sìn ògbó òun òun lò jáàbù lò jáàbù òun wọlé ọkọ òun ọ̀rọ̀ ọmọ bí òun lò jáàbù lò jáàbù òun ní carry over òun lò jáàbù lò jáàbù òun làlàkàlà láti jọ yìí ọmọ pé yàtọ̀ ń bẹ láàrin èèyàn sin lọ́hùn àti èèyàn ní problem àwọn ànábì ọlọ́hun wọn lọ́hùn wọn ní problem kódà problem àwọn ànábì ọlọ́run ọlọ́run má jàrí five percent yẹ wàláì téèyàn bá rí ayé òṣùwọ̀n ṣé wọ́n bẹ lọ́hùn kó o bímọ kí gbogbo ọmọ rẹ ó kú lójú ayé rẹ àfẹyọkan ànábì àsálà ó bímọ méje mẹ́fà lójú ayé ó gbọ́ ọmọ sin ó gbéyàwó sin ó dídí oṣù méjì wọn jẹun lé ànábì sallallahu alaihi wasallam. ìyàwó Aisha lọ́gbà wa kọsẹ́lẹ̀ rí gbogbo ọwọ́ tó jókòó ìkọsẹ́lẹ̀ rí pẹ́pẹ́ oṣù méjì ẹ̀ ní jẹun lé yín ẹ máa wá jẹ èso dàbí nù ẹ máa wá mu omi ẹ máa wá mu nǹkan ẹ wà lẹ́ẹ̀ jẹun for complete two months. ànábì àyùbá ó sàárẹ̀ sàárẹ̀ sàárẹ̀ sàárẹ̀ ọlọ́mọdé so èyí ìjáwọn nǹkan méje tí mo ṣe kí ni o tí mo ti kàkalẹ̀ ẹ wá jábọ́ síbi ìsìnà sọ wá rí ìsìnà ibẹ̀ gan la wá ń lọ mo fẹ́ ká farabalẹ̀ torí ìtọ́lọ́hún zina gangan nínú àwọn nǹkan méje tí sẹ̀rí àgbé ìjìyà kalẹ̀ fún afẹ́mú ọ̀rọ̀ zina àfáàní kákọ́ lọ́ọ́ máa ètìṣàrù zina min àṣírọ́ọ̀tì sáà jọ́mọ́ fẹ́ kẹ́ ẹ farabalẹ̀ torí ìtọ́lọ́hún sórí ọ̀rọ̀ zina tá a fẹ́ sọ yìí wàhálà ni inú mi dẹ̀dùn pé tẹ̀yìn obìnrin la kọ́ńsẹ̀ yìí à ń lọ sọ̀dọ̀ àwọn ọkùnrin lẹ́yìn máa ń gbé bí so lẹ́yìn obìnrin ẹ̀yin lẹ jẹ́ kí sì nà pọ̀ um, mo like question kí ló dé ibẹ̀ náà mo kọ́ yìí ìwọ sáfọlábalẹ̀ sísì náà bá ní sí mọ́ ẹ̀yin obìnrin ẹ̀mí yóò sí mọ́ sincerely yours sáfọlábalẹ̀ mo fẹ́ kọ́ wa kó o fún ma igbáyà rẹ so orí tí ó jẹ́ kí sì nà ọ̀pọ̀ jù láyé yìí obìnrin ni ìlọ́fà èmi kí mo sọ bẹ́ẹ̀ àwọn àfáà ló sọ bẹ́ẹ̀ ọlọ́run gan sọ bẹ́ẹ̀ nígbà tó ọlọ́run fẹ́ gbé máa wò mí o àwọn ọkùnrin lọ́jẹ́ kó lé ọ̀pọ̀ láyé nígbà tó ibùn tó bá rómi tó ń jalè lọ́wọ́ ọkọ rẹ lè má wà responsible tó bá rí ìyàtọ̀ lójú búrẹ́dì lọ́wọ́ ọkọ rẹ kò wà responsible nígbà tó ọlọ́run fẹ́ sọ ìjìyà olè ọlọ́run ni àsáríkù wàsáàrì kọ́tù fákótọ̀ rú àìdíyàwó mọ́ ó ní tẹ́ ẹ bá rí olè lọ́kùnrin àtolè lóbìnrin ẹgbẹ́ lọ́wọ́ ìgbà wá débi zina ọlọ́ọ̀ni azániyàtù wàzáni tẹ́ ẹ bá ti róbìnrin oníṣìnà tọ́jẹ́ kọkùnrin wọn bóun ṣe ṣìnà tọ́jẹ́ kí ṣìnà rọrùn wàsáni àtọkùnrin tóun náà tí ò lè rẹjú ẹ̀ lẹ̀ tí ò lè kóra rẹ̀ níjànú tó ṣe ṣìnà fájìlì ju òmọ́ ní àtàjà lítà ẹ fún wọn lẹ́gba one hundred suratu Nur Quran chapter two twenty four verse two. àwa aláwọn obìnrin lọ́jọ́ kìsì náà pọ̀ ìtọ́fà máa sọ. So, inna min àṣírọ́ọ̀tì sáà ẹ̀ǹtìṣàrù zina kí sì náà di tọrọ fọ́nkálé kó di pé everywhere lẹ́ẹ̀tì máa gbọ́ pé zina zina zina ara àpẹẹrẹ páyé fẹ́ parẹ́ ni ọlọ́run kọ́ lèmi àti yé anabi sallallahu alaihi wasallam ó dẹ̀ sọ fún wa wípé látẹ̀kùmọ̀ sáà ilá aláṣírọ́ọ̀rì nas ìgbà táyé bá fẹ́ parẹ́ àwọn olórí ibú ló máa kù láyé ńjọ́ náà ọlọ́run kọ́ lèmi àti yín ibu olórí tí olórí ti ń tán láyé wo bí kálukú ti wá olórí mélòó wà wa bàbá ṣe sọ̀rọ̀ yìí ti ń ṣe tọ́lọ̀ ọ̀fẹ́ èèyàn díẹ̀ díẹ̀ bí wọ́n ṣe jẹ́nu ìtọ́ wa lè jẹ́ kí àwọn olórí ká tó lẹ́yìn irú program ìsọ̀rọ̀ anábì nínú àdísì àfáwá náà sọmọ Malik radiyallahu anhu ó ní sami'tu Rasulullahi sallallahu alaihi wasallam yaqul ó lànàbí sọ pé inna min asharati sa'a nínú àmì òpin ayé an yaqilla al-ilmu ìmọ̀ máa kéré èèyàn díẹ̀ ló máa jẹ́ scholars tá a bá ń sọ̀rọ̀ ìmọ̀ ìmọ̀ tó tọ́ náà dárìn èèyàn díẹ̀ ló máa jó ní mímọ̀ wàyẹ́ arúlì jáàlù nígbà tí ọba sí màmá àìmọ̀kan ọ wà rí ignorance yóò wà widespread ìyẹn nìkan tó wá kọ́ wàyẹ́fẹ́ àrù zina wàyẹ́fẹ́ àrù azina wà wá rí illegal sexual acts everywhere zina ti máa di tọrọ fọkálé wàtẹ́kísùrù lẹ́sàá obìnrin ó wà á pọ̀ wàyẹ̀kílù rìjáàlì ọkùnrin máa kéré àtàyẹ̀kúnà lè kọ̀mísínà múra àtàn àlọ́kọ́yìmọ̀ lọ́wọ́hì débi pé obìnrin fifty ọkùnrin ẹyọ kan ìní ọ wà níjọ́ náà lọ́hùn tó lè mójútó wọn. ratio one to kí ni lónìí tí mò ń sọ̀rọ̀ yìí obìnrin ti kọ́pọ̀ ju ọkùnrin lọ sórí ó fà ń gbà míì tá a bá ń ṣàlàyé fẹ́yìn obìnrin kì í ṣe gbogbo yín ló yẹ kọ́ ọ lánìyàn pé ìyàwó number one fẹ́ ṣe ó yẹ kárí ni yóò rò pé ìyàwó nọ́mbà two lòun ó ṣe ìyàwó nọ́mbà three lòun ó ṣe ìyàwó nọ́mbà four ìtọ́kẹ̀kọ́ ni pé irú ta ló fẹ́ ṣe ìyàwó nọ́mbà two rẹ̀ reality mo ń sọ fún ọ yẹn ìlú bàtà bí ọ̀pọ̀lọpọ̀ sisters lónìí wọ́n padà ń lọ fẹ́ oníbídíà tàbí ká padà lọ fẹ́ gáì ẹ wà rí sister in hijab tó ń tẹ̀lé gáì they are not compatible òun àṣeyàwó kejì òun òun lè ṣèyàwó kẹta òun lè ṣèkẹrin láyé òun whereas ọdún kìíní bóyá kò rẹ̀ ń tọ́jọ́ wà compatible ó sì rìnnú àfa àtọ́jẹ́ pé wà compatible ṣùgbọ́n ẹ̀yẹ ti níyàwó láyé òun ọlọ́run ló wọn rà padà àpadà sí ibú lọ́ọ̀kà kan ṣùgbọ́n kí n sá padà sí ibú kọ́ lọ́ọ́ fẹ́ni tọ́já sí pé kí ni o wà lọ́ọ̀yì mo ti rí sísítà sísítà tọ́já sí wípé ó lo fúlì jà tó sì ń sẹ́ndì píkṣọ̀ rẹ̀ without ìjàm sí àáfà oní onísúfì alásàlátú Sunday kèwá sèyí ò nìkan ìyẹn wá ń bá ní sexual intercourse ọmọ tó lo black jà wà lọ́ọ̀yì mo fọlọ́ tọ́dá sámà àti ilẹ̀ sílẹ̀ rí kódà fóònù ẹ̀ ló tú àṣírí fóònù tó fi ṣó pé kíni o they are having sexual intercourse ọmọ tí bàbá rẹ̀ ṣe òdìdí fún ó wá padà sọ problem ẹ̀ bí àwọn òní kan tún àárọ̀ òun ní àtẹ́sẹ̀ stool òun ti tẹ́sí ìsìnà òun sì máa kó súnà òní bóun sí ó tún màmá inú mi ló inú mi ti ẹ̀dùn fún tọ́sán ọlọ́run sẹ́yìn aláàfọ́ olórí burúkú ṣé irú ẹni sọ wà lọ fẹ́ fẹ́ obìnrin ọ wà máa bá a ní sexual intercourse láì tí ì so yìí súnà tiẹ̀ náà ní problem nìyẹn tó àfáà mi náà lè máa ṣe kí ọmọ kílẹ̀ mu súnà oṣù náà súnà burúkú nìyẹn téèyàn bá ń ṣe súnà gidi ọ gbọ́dọ̀ máa fẹ́ obìnrin lójú ọ̀nà kẹ́ẹ̀tì wàá máa ní sexual intercourse àdánwò nìyẹn ọ̀bá tọ́lọ́ mu wọ́n á so yìí tẹ́ bá rí bẹ́ẹ̀ lè kọ̀ọ̀tún àlàyé máa lọ so yìí ẹsẹ̀ nìkà ètẹ́fì máa mẹ́sọ̀ọ̀ anábìrin pọ́bìnrin ọ̀pọ̀ débi pọ́bìnrin ọkùnrin kan obìnrin fifty k débẹ̀ o ó sì bọ́ wa bẹ́ẹ̀ kí la wọ́n fẹ́ lò ń bí àdínsì yìí kákọ́ lọ mọ̀ pé tọ́ba ti dàsìkò tí sì náà bá fọ́n ká ayé fẹ́ ṣe kí ni ayé sọ́mọ́ tí ọ̀pá rẹ nìyẹn ní àjùwọ̀n high school ní Ogun State few years ago ní òsìgbè principal wọn obìnrin ni Christian gan tó ni kì í sáà fáà kì í ṣẹlẹ̀ à wọ́n ní principal obìnrin yẹn ó wá lòun ọ̀bùsà ọlọ́run lọ́mà nìyàn rẹ o èmi ọ̀mà nìyàn rẹ o bọ́ fẹ́ lò fún rituals ní òbí kan ní o ṣùgbọ́n káwọ́ discuss issue káfíń tó wà hidden sílẹ̀ ó kó àwọn ọmọ ss1 jọ àjùn high school news yẹn bẹ lórí íńtánẹ́ẹ̀tì ìrọ̀lẹ́ yìí mo ṣe àrẹ lórí facebook gbà yẹn tí mo comment mo make àwọn comment kan lórí ẹ̀ principal yẹn wá ní ọwá lọ pé nurse pé kán wá bò wọn examine virginity test kán ṣe fáwọn ọmọ obìnrin àwọn ọmọ three hundred public school ní school ìjọba ni o wọ́n padà suspend the principal yẹn gan Ogun State ló tilẹ̀ lájúwọ̀n high school nínú àwọn ọmọ three hundred tó female students ní SS one only thirty eight were virgins the news is there on the internet out of three hundred female ss1 students only thirty-eight were what were babies that is twelve point seven percent twelve point seven wọ́n ṣe mistake o kì í sáwọn ọmọ yunifásitì mọ̀ ń sọ o mi ì sáwọn ọmọ NCE o mi ì sọ àwọn ọmọ ND mi ì sáwọn ọmọ diploma mi ì sọ ọmọ NAPTEP e o mi ì sọ ọmọ tó fẹ́ ṣe wàhẹ́ẹ̀kì o ọmọ kí n mọ̀ pé ss1 things fall apart má ṣe mistake gbogbo àwọn ọmọbìnrin yìí kèé sáǹkì ló máa ń sexual intercourse èèyàn náà ni. so wá máa dánwò tó ń ṣẹlẹ̀ mo ṣe lẹ́yìn obìnrin lẹ́ ń fa sí má ṣe mistake o ọkùnrin olójú kòkòrò ó ní tiẹ̀ ẹ̀yin obìnrin là ń bá sọ̀rọ̀ ìtọ́kẹ̀yìn lèmi ọ̀ sọ fún yín nígbà bá dọ́dọ̀ àwọn ọkùnrin ìtọ́kan tiwọn màá sọ fún wọn. so orínú àwọn tó jẹ́ kí sì náà pọ̀ ọlọ́run tó gbé ìyà kalẹ̀ fún sí náà kò fẹ́ kó rí ikú ọmọ ṣẹlẹ̀ sórí ìwọ tó bá wù ọ́ gbọ́ ìwọ tó o bá gbọ́ gbogbo cases ìzìnà over ninety percent ẹ̀ wàhálà obìnrin ló máa ń sọ́fà ah, o ti ń sùn o fi fóònù ṣeré over ninety percent cases ìzìnà wàhálà obìnrin ló máa ń sọ́fà fọ́nì kan sọ pé ọ̀fànẹ́yìntì ọkùnrin míì máa ń sọ́fà mo mọ ọkùnrin kan tó ń sọ́fà zìnà tó ṣe lòmíì kódà tó result inú spiritual issues ṣùgbọ́n èyí tó pọ̀ jù èmi máa ṣe lókè àfáwọn èèyàn ìyẹn mo máa kẹ́yìn sí obìnrin méjì tó yẹ pé zìnà fantan ṣe ní spiritual attack tá a ṣe lókè àfọ wọn cases ìsìnà tó pọ̀ jù be it spiritually eh, medically whatever lélele obìnrin ló máa ń sọ́fà rẹ̀ jẹ́ kí n fún ọ ní àpẹẹrẹ tó mọ̀ pé obìnrin ló máa ń sọ́fà rẹ̀ màá fún ọ lápẹẹrẹ bíi mẹ́ta sí márùn-ún ní tó jẹ́ kí n máa sọ eléyìí torí gbàtà bá sọ ìjìyà ẹlòmíì ọmọ rò pé òfin ṣẹ̀rí àti ilé jù ṣẹ̀rí ọ̀fẹ́ kó sọ́fà ni sọ́lọ́ ń lọ́mọ obìnrin lámúyẹ̀ lídí wà lámúyú ládí ọlọ́run òbí mẹ́rin kó òbí ṣùgbọ́n ọlọ́run ọ̀fẹ́ kí gbogbo ẹ̀yin sísá àwọn òbí yín ṣe wàhálà lórí yín ẹ̀yin náà ṣe wàhálà ẹ lọ kẹ́kọ̀ọ́ òun lò já kó tó wá sọ́fà kó tó máa sunkún lẹ́yìn marital life ṣẹ̀rí ọ̀fẹ́ fún ẹ ọlọ́run nífẹ̀ẹ́ rẹ ó tún fún yín lódi súrà súrọ́tù nìsà ṣùgbọ́n lómi ò nífẹ̀ẹ́ rẹ̀ ilà àwọn ọ̀tá Islam náà ṣe má wọ́n fẹ́ kẹ́yìn obìnrin wọ́n mọ̀ pọ̀lọ́ ń pẹ́yìn obìnrin wọ́n fẹ́ yọ dignity yẹn kúrò lára yín lọ́jọ́ pé what a man can do a woman can do it better ta ló sọ bẹ́ẹ̀ fún wọn. máa wo alákọ̀ọ́kọ́ tí sìnà bá ṣẹlẹ̀ obìnrin bọ́lọ̀ ń ṣe dóbìnrin òun ló máa lose virginity àìgbọ́pọ̀kùnrin tó wà virgin ọkùnrin lè parọ́ pé bóun ṣe wà láì òun ò rò bẹ́ẹ̀ kan rí kò kéka mítà kò dẹ̀ sí ní téèyàn fi fẹ́ mọ̀ sọ wá róbìnrin tó bá ti lè ṣe zìnà rí àdánwò yẹn ti ṣẹlẹ̀ sí i even obìnrin míì mọ̀ bí ṣe máa ń pìtẹ́ẹ̀dì tó bá má rí tó lè bí ẹgbẹ́ òun ṣe zìnà rí tó bá jẹ́ pọ́kọ tó fẹ́ amatí ọ̀ sọ ti yé yóò àníbí àwọn ah, ṣùgbọ́n in the real sense of it ọ̀pọ̀lọpọ̀ obìnrin náà ṣe sìnà rí ọkọ wọn á mọ̀ pé òun ò ti ẹ̀ bá yín lé mo ti dá sí kéèsì kan rí nìbàdàn tó di iṣu ìtọ́ wa jẹ́ káwa náà kọ́rọ̀ yẹn ó dàrú máa lójú ni pé fàtàwọ́ àwọn àáfàá àtàkà ìwàlẹ́ ọjọ́ kọ́ dàrú asábẹ̀ àáfàá tó láti kà nínú fàtàwọ́ àwọn àáfàá ọmọbìnrin she was around twenty tá àáfàá yẹn fẹ́ẹ́ àáfà lóhùn ọba àṣẹ méjì ọmọ tó yá ni pé kò yé òun àáfà ni kò jẹ́wọ́ pé tó bá ti jẹ́wọ́ òun afẹ́ ṣùgbọ́n tí ó bá jẹ́wọ́ òun dá ìfọ̀sì kọ́ bẹ̀rẹ̀ yìí ọmọ tó ń fún alágbè twenty abáyísà yẹn sọ̀rọ̀ jẹ́wọ́ tó o ṣe sì lọ fún owó ṣe sì lọ rí jẹ́wọ́ àáfà ló fi sì lọ rí pé aṣọ àbá pé nínú táwọn àáfà sọ obìnrin mi ìtọ́jọ bẹ́ẹ̀ bóyá látara pé àlùwáfábà bọ́yọ́ máa ń ó máa ń bẹ́ ó máa ń sàwọn eré tó máa ń sàwọn strenuous activities àbí obìnrin míì gan wàhálà pọ̀ fún àbóbìnrin míì fíà òní dájà tí mọ́mí rẹ̀ ń jà òun ni ọ̀sẹ̀ dájà tí mọ́mí rẹ̀ ń jà kékeré kan ó ti wà expose sí àwọn nǹkan tó máa ń fa fíà fún òṣèlú ayé àwọn irú àwọn nǹkan yẹn lè fa kóbìnrin olùsí tọ́jú bẹ́ẹ̀ kì í ṣe kó sì not through sexual intercourse. ṣùgbọ́n ní ìsìn jẹ́ ká àzúmọ̀ pẹ̀lú ọmọbìnrin ní ìsìn ó ṣe sì náà rí jẹ́ ká àzúmọ̀ bẹ́ẹ̀ ta ló ń sọ́fà rẹ̀ lé ọkọ sí ṣùgbọ́n fèrè míì tiẹ̀ reality ni pé kò lùsì kankan ó fèsì náà ni kò ní lè kọ́fà rẹ̀ ọkọ àmọ́ ọkọ wà ní trust yẹ nítorí wọ́n bá bóde tó wọlé láfta ten wà lọ ìyàwó tèmi tó bá wọlé láfta eleven mo trust ẹ̀ níkọ̀ lọ sí ìsìnà because I met her virgin ìsìnà tí ò sí ń bọ̀ ọlọ́mọge kí ló fẹ́ lọ sí ìsìnà gbà mo fẹ́ di mo mọ̀ pé kàkà lọ́sẹ̀lẹ̀ èmi náà dẹ̀ ṣe sìnàrí bí mi má rí tẹ́ ẹ dòní mi ṣe sìnàrí láyé mi pé mo bó mi kan nílẹ̀ náà kọ̀ sí ọlọ́run láàmì ń bẹ̀ pàlílà ìlàhàmù so mo trust ìyàwó mi pé ọba pẹ́ bọ́ yóò dọ̀ ọ̀kú ṣẹlẹ̀ bọ́ yóò sọ wónú bọ́yá nǹkan kan ṣe ni kì í ti pọ́ lọ ṣe sìnà so orí ọ̀tọ́ ẹ̀pọ̀ bá ṣe sìnà rí tọkọ rí ọ̀bọ àṣẹ virgin problem àkọ́kọ́ ni pé ńdọ́tọ̀ ọba pẹ́ wọlé ẹtú ti lọ́dọ̀ wọn àwọn wo àwọn tí wọ́n àwọn tí wọ́n kéne ó ti dé wọ̀ náà problem number two jáfìyàn ẹlẹ̀ zina lè result in pregnancy yes or no yes or no kí lè bá ṣe ẹ wá lè bo ogún kan tẹ ẹ máa lò ẹ máa pè ní unwanted kí ni tẹ́ lọ ṣe mutaminati àbí máa wo tí sinna fún alákọ̀ọ́kọ́ olóyún látara zina zina gangan fún rẹ̀ ẹsẹ̀ olóyún zina ó dẹ̀sẹ̀ mélòó ọwọ́ á tún lọ abort wa ma máa lónìí tí mò bọ sọrọ yìí so nígbà ọpọlọpọ ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin tẹ́ ẹ jẹ́ student ló pè mí fẹ́ ẹ smart ọmọ ògùn kan téèyàn ọmọ àwọn contraceptives ọmọ kìnìún kan kan máa tanra rẹ jẹ èyí bá fẹ́ tú ọ láṣìírí yóò tú ọ láṣìírí sọ́dọ̀ tó i know i'm very beautiful tó bá rí bí àwọn pọ̀ tán dọ̀ láàmú àdánwò ní dọ̀ ni kó o ṣe lónìí tí mò ń bá yín sọ̀rọ̀ nírọ̀lẹ́ yìí tí mò ń bá yín sọ̀rọ̀ yìí jẹ́ sọ cases méjì fún yín ìkan nínú àwọn direct students mi tó ti kéwú níwájú mi rí báyìí wàláì ó ti kú lónìí ó ṣe yín ni ọmọ tó lò jáwù yíyí ni fúnra mi fúnra mi mo bá sọ̀rọ̀ tí mo pè é ó rò pé ó pupa àbí ọ̀fáìn àwọn ọkùnrin dọ̀ láàmú lọ́jọ́ rẹ lójú mo bá sọ̀rọ̀ bí ìgbà tí mo rí vision sọ́ra rẹ̀ and this was a very brilliant girl fọlọ́ ọba àfọ̀rọ́kẹ́ sinna ló ṣe kò ṣe ṣírùkù aláforíṣẹ́ lọ́lọ́ sincerely àdánwò padà ṣẹlẹ̀ wọ́n bá ṣe ṣe ó lóyún ó lọ sẹ́yìn ó gbàdé kù. tọ́ ọ bá sẹ́yìn tó survive ẹ̀ ọ̀pọ̀ àyàn wá ìdálẹ́mọ̀ odò ó tùbá tọ́lọ̀ máa foríjì tọ́lọ̀ máa foríjì ọ̀ kábàámọ̀ wájú ọlọ́run tọ́lọ̀ máa foríjì ọ̀ òun wà láàmú wájú ọlọ́run tọ́ survive ẹ̀ tọ́ kú ọkàn kí akọ pààyàn ó tó para rẹ lọ́dọ̀ ọlọ́run tọ́ wà lùjẹ́ náà gan o lè kọ́ wà lùjẹ́ náà straight àti tọ́lọ́ ọba sàmì ẹ̀ lókun. ọkùnrin tó fún ọ lóyún òun ọmọ lórí ayé lọ o yọ ọ lọ fẹ́ ọmọ tó tún fáìn jù ọ lọ tó tún mọ̀wé jù ọ lọ tó wá kúra ní jù ọ lọ tó tún ní ìwé ẹ̀rí jù ọ lọ òun tó lè túbá wà lẹ́rọ̀ mi ìtùnú òun tó wá túbá yóò tó wá wà lùjẹ́ náà ìwọ tó lè wọ náà. so that the that is it wàhálà tó wọ́n padà tó bá pé òun ló pè èèyàn lọ́rùn ìwọ ọlọ́run ẹ̀ tó pààyàn náà tirẹ̀ kó tó fà àgbọ̀ ó tó fi àfa àpáàdì sọ́nà òfòrí dì èmi mọ fún lóyún ó sì sẹ̀yìn okú wàhálà ọlọ́run òfòrí dì tó bá tún bá ìwọ ti kú dànù ó sì di àpò ọ̀pára rẹ lọ́dọ̀ ọlọ́run. ṣé aládẹ́wò sí na lọ́jọ́ kí n sọ pé èyí tó pọ̀ jù nínú ìyá àsìkọ́ta ní ọ̀jẹ́ obìnrin kéèsì míì tí sáré sọ fún yín kí n tó bọ́ síbi àwọn iṣu mi ọmọbìnrin eléyìí náà ara àwọn ọmọ tí à ń tírèdì ni èṣù lo òun náà sórí wọ́n tó ọmọ wà ń kọ́rọ̀ pẹ̀lú ọkùnrin ẹnìkan fẹ́ kọ́ tíjà kan fẹ́ kọ́ níbi sísìn kẹ́mísì máàsì ìsáàsì kan fẹ́ kọ́ ní kura ẹ wà ń you are not angels èṣù lè lòyìn tẹ́sí sí náà. àwọn tó máa ń fa sórí ìwé synopsis náà dr safran adé ní ìyẹn mo màmá kà fúnra mo lò fáwọn students náà àsìkò kan mo ti kà fúnra mi rí tí ṣùgbọ́n tó o bá fẹ́ jà àfa o gbọ́dọ̀ máa karú àwọn ìwé báyẹn sórí mo jà àfọ wà láì téèyàn ti lè sìn náà nǹkan díẹ̀ ni àwọn six of zina àwọn tó lè fa zina ọ̀pọ̀ ẹlòmíì ó lè jẹ́ kórí fóònù ní zina rẹ wíwé ẹgbẹ́ tọ́jú ẹni píkọ̀sì láyé tẹ́jọ́ ń chat níjẹ́ bá láyé báyẹn nílé ó di ẹ̀ mọ́ ẹ kẹwọ́ kọ̀rọ̀ kan ẹ bá láyé ṣe zina gbogbo tó fa zina ká sọ́ra fún ọmọbìnrin kejì tí mò ń sọ yìí èṣù lò ọmọ tó lò dáàbò ni o ṣàìtàn ṣe kí ni ó ṣe zina àáfà olóyún ó ṣẹ́yún wàhálà bá dé inú bá rán ẹ wá tó ṣẹlẹ̀ gbogbo wa àròkó lè jẹ́ kọ́ sẹ́yún kódà owó tí wọ́n ná lé lórí láìla ọ̀fẹ́ ra mọ́tò wọ́n sàn from one hospital to another she nearly died were it not for Allah's intervention ẹmu tó wá padà sílẹ̀ nígbà dọ́tọ̀ kan wá sọ pé ká lọ ṣe scan sí kankan wọ́n sáré pé ọ̀sẹ̀ yìí. Uncle, rẹ̀ ní láyé kò lè ṣe I trust her. sọ pé ọ̀nkù tiẹ̀ náà trust yẹ dádì rẹ̀ trust yẹ wọ́n àmọ́ kó o ti ń yọ́lẹ̀ dà o ti ń dọ́gbọ́n lọ ilé boyfriend ẹ ti ń dọ́gbọ́n send pictures ra yín lórí Facebook ẹ ti ń Skype ẹ ti ń imo tó ti yé ọkọ̀ sí gbáàyà fún lórí imo pé ìgbáàyà mi rè o èsù ti lòye jọ́kẹ́rẹ́ láyé báyìí iná kẹ́ẹ̀sì róòdù ni ṣàìtàn bá lòye sísà tí mo ń sọ yìí ọ̀sẹ́ni tó lè ever believe mo lè ṣe kí ni o wà lẹ́sọ̀rọ̀ tí mo sọ yìí mi ìfi yẹpẹrẹ nìkan kan o ṣàìtàn ni sóore mi àti ẹni ṣàìtàn wá kàn wá àwọn tí ń pariwo aleluya èṣù bẹ́ẹ̀ kan ti mú àwọn èmi àti ẹ̀ta la fẹ́ wà lùjẹ́ náà lè sùn wá sísà yìí asápadà tẹ́tì bí ọsẹ yín ni ọsà jẹ́wọ́ ó bu ẹkú fóun sẹ́yìn lóòótọ́. Ah! a wọ́n dáwọ̀ láàmú láti jọ́ yìí èèyàn fẹ́ẹ́ lè sáládà lórí ṣùgbọ́n tó wọ́n ẹ̀sẹ̀ wà fún ní treat menstrual pain kankan là ń pè ká tó wá fún ní tó yẹ ká ṣe tó yẹ ká evacuate kò lára ẹ̀ oyún yẹn ọ̀sẹ̀ tán ẹ lọ́ fa wàhálà fún ọlọ́sà padà fún lálàáfíà bó ṣe ní sùdìtú àtàkì nu àjẹnù bá kó sí la ọlọ́sà nìkan àwọn ọmọ èèyàn tó ṣe orúkẹ́ àfún àjẹnù bá sọ̀rọ̀ pé tó wọ́n bá kúrò lára rẹ̀ kọ́ lọ márì ní o kò lè kọ̀ọ̀tún ara rẹ̀ mọ́ yóò tọ́ máa ṣe sìná ni ẹyin tó jọ sẹ́yún náà nu ẹ̀sìn náà ó ti tẹ́sì sìná ọ̀dà ọlọ́sàdẹ̀ káàkiri ní ẹ̀nà òkú ọ̀wà mari tó ní kò sí problem àáfà tó fún lóyún tó sẹ́yún fún àáfà èèyàn bí ìwọ náà sọ pé wọlé fọmọ ìlú tá a sì ń dààmú ẹ̀rọ lórí fọwọ́ ọmọ sọ four thousand péré náà kólé lọ́wọ́ o fi lọ sẹ́yìn tó ọmọ yìí wọ́n ní kọ́ lọ mari o bóòlì àáfà lóhùn ọ̀rẹ́ bí àáfà tó fún lóyún àáfàá tó ń sọ fún tọ́ntàn jẹ you are the sugar of my tea you are the microphone of my engine you are the jab of my head máa tọ́ra rẹ jẹ. àáfàá yẹn tó fẹ́ pa ọmọ ọlọ́mọ ọmọ tó súnmọ́ kó kú tán sẹ́yìn fẹ́ kó tiẹ̀ wọ́n tọ́lọ́run pé let us get married àáfàá lóhùn rẹ̀ ni wàláì kọ̀fẹ́ ọmọ yẹn kọfẹ ẹmọ tó wá tó àṣẹlẹ̀ torí pọ́nmọ yẹn ò lè pọ̀ tó àrẹ ní òótọ́ ó padà lọ sí èsì náà mi ọwọ́ alóyún ọwọ́ alẹ́sẹ̀ mọ́ ẹni tó fún lóyún gan kì í ti ẹsẹ̀ tọ́ lẹ́sìn ìfẹ́ ti ṣù ní tí wọ́n sọ fún yín jama ta lọ́sọ́ fàǹsì náà yẹn ọkọ̀ àbí ìfẹ́ ẹsẹ̀ gbọ́dọ̀ ṣe làákà ìnìyẹn sọ rárá àwọn ọ̀nà tí sì náà yẹn ń gbà wọlé pọ̀ ilẹ̀ sí gbọ́dọ̀ sọ ṣe sórí alákọ̀ọ́kọ́ nínú gbogbo tí sẹ̀rí àfẹ́ ká sọ́ra fún alákọ̀ọ́kọ́ ni ọ̀rọ̀ alakhalwa jama kí mo pè é. alakhalwa. ẹ̀yin sisters so n tó jẹ́ kí n máa sọ tí mò ń sọ ẹ̀ sọ́rọ́ pọ̀lọpọ̀ yín i train sisters obìnrin lọ́pọ̀ jù ní àwọn student mi àwọn ni mo sì ń train jù tí n bá sọ̀rọ̀ sisters mo máa ń pa rẹ̀ pọ̀ wàláì tí mò ń sọ yé mi mo máa ń tó ń ṣẹlẹ̀ sẹ́yìn obìnrin mo train obìnrin jọkùnrin lọ mo kọ́ obìnrin lẹ́kọ̀ọ́ jọkùnrin lọ ṣe tí mo sọ yọ sórí ọ̀rọ̀ kéèyàn ọmọ wà ní kọ̀rọ̀ pẹ̀lú ọkùnrin ọ̀pọ̀lọpọ̀ obìnrin tọ́rọ̀ bá ti di love wọn èyí làákà ìmọ̀ ìmí ìgẹ́lẹ̀ sí pẹ̀fọ́ dáadé ẹ̀ ìmí ilé búmọ̀ mẹ́ sísà kan láìpẹ́ yìí ìgbà tó wọn àtàáfà láwọn issues kan kò lè lọ báwọn òbí ẹ̀ tó ní wọ́n fi ń tóbi èmi ní ìpínlẹ̀ èmi ní ìgbọ́n tó ní wà láì mọ̀ ní ìgbẹ́rẹ́sì lónìí ní tí mo sọ ìpé ìwíìkì èpè ìwíìkì sọ́dọ̀ pọ̀lọpọ̀ obìnrin àfọ̀ ti tàn jẹ́ máa wọ̀rí ìdìbà yóò ti lọ parí dìgírì rẹ̀ ó lọ ṣe masters ní Qatar wà á ṣe phd ní Saudi ó ṣe professorship ní Amẹ́ríkà tó ti yé ọdọọdún lọ́mọ lọ múra màá rán lọ ájì nígbà two million inú tiẹ̀ náà máa dùn inú ló máa dùn gan so orí kálúwà ọkùnrin bó ṣe wù kọ́ bẹ́ẹ̀ ló fọ́ bó ṣe wù kó promise ẹ̀ mọ́ wà ń kọ̀rọ̀ ìfún àáfàá tó lóun fẹ́ fi ọ onídìí kó ran àáfàá yẹn lọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ obìnrin ló máa ń fa àsìnà mo tó tún sọ so nígbà míì ṣàìtọ́ máa ń sábà ọkùnrin jẹ́ sọ fún ọ so rọ́kùnrin tọkùnrin mi ìbá ti rómi òròbí ìdòrò àáfàá náà ni mo ti ń ṣe mọ́ ìwọ lọ́wọ́ àdọ́gbọ́n sọ fún àáfàá pé àáfàá ẹni tí ń fọwọ́ kàn mí ṣùhánàlá o ti dọ́gbọ́n ara o ti sọ fún ṣàìtọ́ bù ṣàìtọ́ mọ́ lo àáfàá yìí àáfàá ẹ mọ̀ tí ń súnmọ́ mi ah, àáfàá yìí mọ̀ sọ̀rọ̀ mọ́ láyé o. sọ ti ni ṣé wàá wá bá mi ní rúùmù kájọ wà ní rúùmù ẹ̀yin nìkan lẹ́mọ̀ ní dágbé kò síyàn nínú kọ́ńpáàdì yìí ẹ mọ̀ ìjìnwá báyìí bẹ̀rù ṣùgbọ́n bí mi torí lọ́ọ̀fù òun àtọkùnrin wọ́n jọjá wà ní rúùmù wọ́n jọjá wà nínú flat àǹfààní kan ló sì wà ní flat ta ló sọ fún ọ fèsì náà ò lè ṣẹlẹ̀ mọ́ wà ń kọ́rọ̀ pẹ̀lú ọkàn yìí ẹlẹ́kejì alifitilat intermingling of sexes inshallah around of like ten minutes alhamdulillah kéèyàn ọmọ ọ̀rọ̀ àkọ ìwọ̀n bá tá a sọ kẹta mẹ́sàn-án ká ó ti tó kó lò ní iṣu ọ̀pọ̀ ọ̀rọ̀ kagbọ́n afẹ́fẹ́ ni máa gbé lọ wá sí èsì ẹ̀ńtátẹ́mẹ́ǹtì kì ṣe fújì àbí ibi ìgbà lẹ́wọ̀n mọ́sá ìtakúrè ìtakúrè kọ́ táwọn á sọ reality tó fi dẹni re it's not about how lengthy the lecture is bó o lo ṣe internalize ẹ̀ tó o lò ìtọ́kè mi nìyẹn aliktilat so orí intermingling ó rí wọ́n bá lọ ṣe ṣètò slam tá a bá ń kírun ọkùnrin ọwọ́ àwọn obìnrin wà lẹ́yìn gbogbo tó lè fa intermingling ká sọ́ra tẹ́ ẹ lórí lecture rooms obìnrin míì máa ti ta mígù yóò jókòó kò ní mọ̀ pé òun ti síra alẹ́ ọkùnrin míì wà láì tó bá rí ìtàn rẹ̀ lásán orí ẹ̀ ti dàrú ẹlòmíì tó bá rí tí ó yẹ lára rẹ̀ wàhálà dé ẹ má máa mixi pẹ̀lú ọkùnrin ìsìláàmù faramọ́ wọ́n bá lọ́dún tó ìsìláàmù náà ẹ fẹ́ ṣe nǹkan ọkùnrin lọ́tọ̀ obìnrin lọ́tọ̀ ọkùnrin wájú obìnrin lẹ́yìn ṣẹ̀rí àfẹ́kádẹ́wò tó ṣẹlẹ̀ mọ́sálásí ni irú ṣọ́ọ̀bù wọn bára wọn sùn chọ́ọ̀chì ni ọkùnrin àtóbi wọn máa ní pé owó ọgbẹ́ rẹ rèé owó ọgbẹ́ rẹ da. kálukú ọmọ jó wọn máa fìdí gbóra wọn pásítọ̀ àdéhùn ọmọ ṣe káyọ̀ fi parẹ́ chọ́ọ̀chì wọn máa ṣe sùn náà ìtọ́lọ̀ fi ń sàánú àwọn amọ́sálásí òun ni pé ọkùnrin lọ́tọ̀ obìnrin lọ́tọ̀ lọ́wọ́ àwọn àwọn ṣeun ṣeun náà látọ̀kùn àtòkè tí wọ́n ń ta méjì ṣeun náà ṣe sì náà ọmọ ṣeun kan nìbàdàn gbogbo àwọn ọmọdé olùfẹ́ bá sọ̀tàn. kò lè má ṣẹlẹ̀ bóun láì tẹ̀ máa kó pẹtrol àti iná ẹ wá ní kọ́mọ̀ káàkiri fáyà it's never possible. lára rẹ̀ farabalẹ̀ torí ìtọ́ lọ́hùn sórí àwọn tó ní í ṣe pẹ̀lú mọ̀sọ́fà ọkùnrin àtòbí ká máa bọ́ra lọ́wọ́ mọ̀hánákọ̀ káhọ́ọ̀gì ara wa sórí ọkùnrin ọwọ́ ọkùnrin yàtọ̀ sọ́wọ́ obìnrin tẹ́ ẹ bẹ́ẹ̀ lè rọ́wọ́ ọkùnrin àti ara obìnrin tó kanra wọn yóò move ó lè má move lójú ẹ̀ tó lè já ta ten minutes èso burú ìjọ tẹ̀sùn ọba jẹ́ kádẹ̀wò yẹn ó ṣẹlẹ̀ ẹ̀ ní fura kásọ̀ra fúru nǹkan yẹn bákan náà ádámù lè jáàbì ṣẹ́rí kéèyàn ọmọ wọ ìjáàbù a máa fa sí náà ìwọ tó bá tó bá fẹ́ wọ ìjáàb má wọ ìjáàb tó transparent àbáwọn ìjáàbù tẹ́ pé àmọ́ ṣé ogo ṣe pàtó pé ṣé ń pì fílẹ̀ nìkan tẹ́kí bó ṣe wọ̀ jáàbù gan tó rèé gan kó tó jẹ́ kí sì ná gan kó tó gbogbo mi tẹ́ pé ẹni tó bá rí ọ̀gán lásán gbogbo ṣéèpù ara ẹ̀ bọ́ọ̀lù ọ̀hún ṣe dọ̀ yóò tì fílẹ̀ kásọ̀rọ̀ àfún gbogbo orí eléyìí. jama boyfriend ìtìkọ́dùn àkàdán ọ̀rọ̀ boyfriend girlfriend ọlọ́run máa máa sọnù wà láàmú tàkìdá tí àkìdá ọ̀rẹ́ mi kò sí boyfriend nínú Islam ẹnìkan ẹjọ́ ń ṣe course ó ní coursemate yẹ classmate yẹ ẹjọ́ wà lẹ́sẹ̀ two ss three kò sí tíjẹ́ boyfriend boyfriend ẹ ti máa ń tẹ̀ ń pè bẹ́ẹ̀ ọ̀rẹ́ rẹ ọkùnrin ẹjọ́ máa pẹ́ra yín ẹjọ́ máa ṣe dèdè rìn ìtì kọ́ńdùn làkàtà ẹni tó mú lọ́rẹ̀ tẹ́jọ́ máa sa àwọn tí ọba tọ́ lọ́wọ́ mu tẹ́nì kan jẹ́ pé ẹ̀kẹ́ fàdé wá sí ẹ̀ sálámà síra yìí èyí ṣe boyfriend ọmọ ìyá rẹ̀ lè léyìn ọmọ ìyá ò sì débi kẹ́ ẹ máa fọ́kànra yín kẹ́ ẹ máa chaati wòlé lórí íńtánẹ̀tì kẹ́ ẹ máa sẹ́ndì pictures ọmọ ìyá ò dé bẹ́ẹ̀ èṣù lélẹ́yìn ìtì kọ́ńdùn làkàtà boyfriend girlfriend àìmọye àwọn tó ti tó ti dàbẹ̀ wọ́n sì nú ayé wọn ibi tó burú ní ọmọ obìnrin míì ọkùnrin tó ti bá a ṣe zìnà ó lé ní twenty boyfriend níbí boyfriend lọ́hùn àìsàn burúkú ọ̀tún ṣẹlẹ̀ eléyìí láìsàn kan la eléyìí níla gbogbo àìsàn wọn ọ̀dà sóhun lára jọmọ ẹ̀jẹ̀ àsọ́ra ká ṣe kí ni o ká sọ́ra mo láàbà wà mo dáàbà romance ọkùnrin àti obìnrin ọmọ romance ara wọn tí wọn èdè lẹ́tọ̀ ara wọn àáfàá ní ká sọ́ra fún gbogbo eléyìí sórí alìkìnà wà lè mọ̀ sí kì àwọn orin burúkú ọ̀yẹ́kárí nù wọ́n tó ojókòó ìtòtò máa gbọ́ music ìwọ tó ń wá ru islamic program báyìí tó o bá ti wà addicted mọ́ music music àwọn àfáà ní pé aliginahu yohariku shahawa orin náà máa contribute sí sí náà torí pé ó máa ń jẹ́ kéèyàn wà sexually moved tó o bá ti ń gbọ́ orin ọkẹ rí pé spam ọmọ pọ̀ lára ara rẹ ọmọ fi láì kó orí opposite sex ó rí pé torí àwọn tí máa ń kọrin náà ó dà gbogbo àwọn olórin gbogbo àwọn all musicians without exception onísìnà ni wọ́n wa dákọ dákọ̀ kò sí iṣẹ́ àkàn fún mi tí èso sì nà màá sọ fún ọ pé ẹ lọ síwádìí ó ń sì náà ni. máa rẹ jẹ sinna tí wọ́n ká ju àwọn míì tó ọmọ lọ ìsókè torí àsìkò torí àsìkò àwọn àfáà ní àlìkìnáwó yohariku ṣahawa orin máa ń yóò fa yóò máa fa kí sexual ọ̀jẹ̀ èèyàn kó máa dìde yóò simulate ẹ̀ tó bá rí bẹ́ẹ̀ bákan náà àwọn nǹkan tá à ń wò má wéèsì àsìkò tó ń tọ́ so orí tó yẹ pé àwọn fídíò blue film àtàwọn pornographic sites àtàwọn aburú kan tó o ti dáńlóòdù sórí fóònù ẹ ìwọ tọ́lọ̀ bá ní kíru ẹ̀ ń bẹ lára rẹ tó sì wà wáàsí tí n bá ti parí wáàsí delete gbogbo ẹ̀ mo ti rí kan nú àwọn student mi tí mo kọ́ so nígbà mi ta bá ń sọ̀rọ̀ má ṣe mistake àwọn ọmọ tá à ń kọ́ wọn ṣe màlẹ́kà èèyàn ni wọ́n àwùjọ náà dẹ̀ ń gbé àwùjọ náà affect tiwọn student mi tí mo sọ yìí wà láì fóònù rẹ ń bẹ lọ́wọ́ mi jùlọ lẹ́yìn níbi tí mo fi sí recent ṣùgbọ́n mo gba fóònù lọ́wọ́ ẹ̀ mo dẹ̀ pa àwọn òbí ẹ̀ àwọn ọba àwọn ọmọ kan rìn ládùúgbò wọ́n wá fún ní àwọn fídíò kan tí mo wò báyìí mo rò pé téèyàn bá ń wọlé yìí yóò ṣèṣe wà lọ́yìn bí wọ́n ṣe ní sexual intercourse oríṣiríṣi àdàlà different videos òun náà fún un ó lọ́ọ́ ṣe máa wúlò eléyìí tó ní ṣe sí náà má jẹ́ èèyàn ò fọ́ má gbàrú àwọn fídíò ògùn bá yẹ má wo blue film o ìta bá ń wò ó máa ń lapa nínú ìsẹ̀mí ayé wa ọ̀dà torí àsìkò tó ti lọ díẹ̀ ń fa àwọn àárín yẹn lẹ̀ torí ìmọ̀kẹ́sọ díẹ̀ ń bẹ̀ ni. sọ wá rẹ́ni tó bá wá ṣe zìnnà gangan ṣẹ̀ríà wá ní àwọn ìdájọ́ tí ṣẹ̀ríà fẹ́ ká ṣe fúnrú ẹni yẹn ìdájọ́ alákọ̀ọ́kọ́ jọ̀ọ́ farabalẹ̀ máa round off ní ìsìn inshàlá fún ọ̀rẹ́ni tó ṣe sìnà yẹn lẹ́yìn ìgbà tó jẹ́ pé gbogbo tó lè fa sìnà ó ti tẹ̀ náà rẹ àdánwò wá ṣẹlẹ̀ a wá rí ọkùnrin ẹyọ kan àtobìnrin ẹyọ kan tí wọn ti ṣe nìka wọn àti ìdẹ́lẹ́tọ̀ ara wọn èṣù wá lò wọn wọ́n wá ní real sexual intercourse kìí ṣe kissing o kìí ṣe hugging o kìí ṣe handshake o illegal sexual intercourse tá a fi wá rí wípé nǹkan tọkùnrin wọnú tóbìnrin wọ́n dáràn níwájú ọlọ́ wọ́n tó wá dáràn láyé tó bá jẹ́bi tí wọ́n ti ń lo ṣẹ̀ríà àáfàá ní nǹkan alákọ̀ọ́kọ́ tá a kọ́ máa rí gangan àwọn tá a fi máa ń mọ̀ pé wọ́n ṣe sìná ó pọ̀ jẹ́ kí n sọ mẹ́ta péré ń bẹ̀ alákọ̀ọ́kọ́ ni kárí ẹlẹ́rìí mẹ́rin tó lọ́wọ́ bá sọ. àìsáré jẹ́yàn yàánú ṣẹ̀ríà o àárí kanu mẹ́ta tí mo fẹ́ sọ yìí alákọ̀ọ́kọ́ ni wípé a rí èèyàn mẹ́rin wọ́n rí brother A lórí sister B tí wọ́n ń ṣe zìnà kìí ṣe pé méjì inú àwọn mẹ́rin sọ pé èyí bá wọn lórí ara wọn méjì yòókù sọ wípé mo bá wọn tí wọ́n jókòó tán ń fatẹ́gùn rárá àwọn mẹ́rẹ̀ẹ̀rin ò rí wọn báyìí tá a bẹ́ẹ̀ lè rí wọ́n dáràn wájú ọlọ́ wọ́n sì dáràn ṣẹ̀ríà kí lọ́ràn ṣẹ̀ríà máa sọ ẹlẹ́kejì òun ni al-i'tiraf jama kí mo pè é. al-i'tiraf. sórí ta alákọ̀ọ́kọ́ wà láì ó lè gbé sórí wọ́n tí wọ́n náà ó lù ẹ̀ gan èèyàn bú ni wọ́n náà bẹ́ẹ̀ jẹ́. torí wọn náà o lè ní mẹsẹ̀ o lè tàn tá a bá fura gan ìwọ gan lè súnmọ́ ní ìsìn náà àyàfi tó bá já sí pọ́lọ́ kẹfẹ́ fáwọn lè yín lọ ẹ mẹ́rin ẹ̀yin àfa ẹ̀yin ń bì kan ẹ̀yin ẹ ní mítìn bíi kan so ti yẹn ń sìn ẹ̀yin kẹ̀ ti wà mítìn ẹ ti parí mítìn so àwọn èèyàn ọmọ kẹ́yìn wà ní mítìn ó lè jẹ́ pé àwọn mùsùlùmí dáadáa náà làwọn náà wọ́n ti fara aládé òun wọ́n ti wọ́n ti rò pé àwọn èèyàn sábà wá bí ìjọ sunday gbogbo ìwá bí ìjọ sunday ẹ̀yin ń lọ báyìí lẹ́bàkẹ́ rí àga tí àga ń dún lórí àga náà lò pé kí ló ń ṣẹlẹ̀ àga mọ̀ mí ìgbà tẹ́ wo orí àga báyìí ẹ̀ èèyàn lélẹ́yìí lọ́wọ́ òkè yé lọ́wọ́ òkè à kí la dé ìgbà tẹ́ o sàwọn tálọ́wà bẹ́ẹ̀ tálọ́wà bẹ́ẹ̀ yẹ làáfà bá sáré dìde lẹ́tọ́ sáré nu nǹkan ọmọkùnrin yẹn lò tè náà sáré dasọ bọ́lá pé yé a bọ́lá alágbájá síta làkàṣègbè kí ló ṣẹlẹ̀ ẹ pa wálé ẹ mọ̀ pa wá ta ìṣesù ẹ̀yìn sì jẹ́ mẹ́rin sẹ́yìn pẹ̀lú ọlọ́wọ́ mọ̀ tó àsìkò wọn báwọn tí èèbá ṣerú eléyìí wà láì òmìnira

mo ṣe sìnà o ìwọ nìkan wọn jẹ yà tó gbogbo àwọn sàbí obìn tí wọ́n jẹ́wọ́ pé àwọn ṣe sìnà wọn àdá kọ̀ọ̀kọ́ ẹlẹ́kẹta òun ni alhamdu karoyún sísà tí ò ṣe nìkan yìí àwa rí pé kéde ẹ̀ ṣe pé ah, wọ́n ní ikùn rẹ̀ ń ní ó ní problem ó ní medical problem ní kìí ṣe pé kò rẹ̀ ń oyún a lọ ṣe tẹ́sì gbà oyún rẹ̀ odò oṣù mẹ́ta láì ṣe nìkan ìtàn fún ọ lóyún òun ṣe sì náà ni ìtàn fún ọ lóyún ẹ̀mẹ́wàá díẹ̀ tó fún mi lóyún mo sá ṣe sì òun nìkan ni ó jìyà níta fi máa mọ̀ ó sì nànú tá a bá ti wá rí kan nù mẹ́ta wọn ọwọ́ akù ìkọ́ ọmọ tó lè kọjú so tó wá rí ibi ṣẹ̀rí ànáìsì dènà aláǹdà ẹ̀ ọ̀fun sí ń ṣàlà kèé ṣe gbogbo òní ilẹ̀ tí lè jẹ́ oníṣìnà níyà individual kan wọ́n ní kó jẹ́ oníṣìnà níyà àlẹ́ òkú mọ̀ tí èmi bá rí student ilé kéwù mi méjì ìkan ọkọ ìkan obìnrin wọ́n bá wálé kéwù ìsásù tí ìdè àwọn méjì bá ìsùsálò wọn bá bọ́ sẹ́yìn kùlé wọn bá ń bá sẹ́yìn lọ pọ̀ pẹ̀lú ìsásù bá dé lọ́ba ká wọn mọ́ bẹ́ẹ̀ àwọn mẹ́ta míì tó dé ìsásù yàbí wàrà àwọn ọmọ ilé sá ọyá yọyẹ bá ń dáhùn dọ̀bálẹ̀ ìfọlẹ́gbà ìsásù gbọdọ̀ sí bẹ́ẹ̀ ọlọ́wọ́ fún lágbára wọn ní kí ìsásù fún ọmọ akéwò rẹ̀ lẹ́gbà ìjọba ni ìjọba ṣẹ̀ríà ìlà ṣe ń sọ wípé a ní ìwògbà 1990 kìíní ti yẹrí mọ̀ ṣẹ̀ríà táwọn èèyàn tako ṣẹ̀ríà ń gbà yẹn wọn ò gbọ́dọ̀ mọ́ tako sórí tá a bá ń lo ṣẹ̀ríà over eighty percent àwọn sẹ́nétọ̀ nàìjíríà wọ́n jẹ kòkòkò wọ́n tún lọ ṣe sìnà ní amẹ́ríkà bẹ́ẹ̀ gbọ́ news ìjọ òní wọ́n tún lọ ṣe sìnà ní outside sìnà wọ́n tún gbé sìnà kúrò wọ́n kú lówó tí wọ́n rà ọ̀pọ̀lọpọ̀ àwọn federal rẹ́bù wọ́n jìyà ọ̀pọ̀lọpọ̀ àwọn governors ni ó jìyà wọn ò lè ever support ṣẹ̀ríà tó ló sì nínú àwọn jẹun ìdán ìjọba ni o lóbi dá sí pé kèé ṣe sílẹ̀ nìkan gbogbo àwọn iṣu méjèèjì tí mo sọ tẹ́ ẹ bá mẹ́ńtọ́ jalè àwọn èèyàn ọlọ́run wa ní ẹgẹ́ lọ́wọ́ ìwọ náà wàá má dà oge lọ́wọ́ ọ̀daràn wájú ọlọ́ ìwọ kan ní ogólè lọ́wọ́ ìjọba ní oge lọ́wọ́ yóò jà sí pé ìjọba ibi tí ọba ti wá sí ìjọba àṣẹríà irú ìbàdàn lọ́yọ̀ sí lọ́dọ̀ tiwa pẹ̀lú akọ̀rọ̀ tó wà lọ́jà àbá wọ́n fún àáfàá kan hundred ó dàgbà àwọn voa bbc náà kọ́fà rẹ̀ brọ́dà yẹn lọ bá ṣẹ̀rí akọ̀ pé òun ṣe sì náà wọ́n dẹ̀ fún lẹ́gbàá hundred gbogbo níwùsì ló gbé ńgbà yẹn tẹ́ bá gbọ́ ní ṣẹ̀rí akọ̀ tó ìbàdàn lọ́jà àbá wọ́n na oníṣìnà so tí mọ́ni ẹ bá gbé lọ bá ṣẹ̀rí akọ̀ tó ọjà bá gbé tó bó ṣe sì náà wọ́n lè lù ọ́ ṣùgbọ́n individual ò lè lù yàn náà ọwọ́ á rí pé àfẹ́ kan wà organize tó bá ń gan wà láì ọ̀yà àtúbà lọ́dọ̀ ọlọ́run sórí bọ́lọ̀ tó nífẹ̀ẹ́ ìwọ lọ ó dọkùnrin mẹ́rin tó ti rí òun mi lẹ́yìn wá àsìkò mo gbọ́ yìí tí màá fi wọlé ọkọ̀ mi ò ní ṣe sinimá ọ wà á sọkọ́ sọ́lọ̀ lọ́rùn ọ wà á sọ gbogbo àwọn boyfriend nínú kó o change síìmù rẹ kọ ọmọ lu nọ́mbà tí wọ́n ti mọ̀ Facebook àkáǹtì tó ti máa dọ̀ láàmú ó dìlítì wà ó pọ̀ mí pẹ̀lú ètò òfin ní máa dùn ó ní accept friendship wọn ó blọ́ọ̀kì wọn dànù tí wọn fi ní máa dùn láàmú tábà tó padà gẹ́ẹ̀tì nọ́mbà rẹ mi ó blọ́ọ̀kì wọn tí wọn nílé máa pè ọ́ ó túmọ̀ sí pé wọ́n gan serious ṣùgbọ́n èso tó máa ní kí mo dẹ̀ láìka fún àyè ó dẹ̀ máa ń fún mi lówó ó máa bá mi sẹ́ni ó sí àkáǹtì mi ó máa ń sẹ́ni ìjà káàtì mi gbogbo tẹ́sùn ṣe lù ọ́ náà owó náà fi báyé ọmọbìnrin ní èjẹ́ owó ẹni tá a bá ti wá lè mú bá wọn nínú ṣẹ̀ríà wọ́n wàá fún lẹ́gbàá one hundred tó bá jọ lọ́mọdé tí è lọ ilé ọkọ rí táàfáà náà jẹ́ bachelor tí è níyàwó rí <clears throat> wálé yeshad adábáwù máa tọ́ ifá tó ní. àyè náà wọ́n ní kọ̀rọ̀ o irú ìbàdàn tẹ́mi ti wá nìsín irú mọ́sálásí ọjà àbá lójújọ́ friday èèyàn tí wọ́n àti ọmọ lọ bẹ́yà bíi five thousand ten thousand ẹ̀wà náà publicly káwọn èèyàn witness ìyá wọn sórí tá a fẹ́ lò á kèé ṣe pé a fẹ́ disgrace wọn ó lè jẹ́ deterrent fáwọn others so orí ìwọ tí wọn náà ti ní boyfriend yọ wá pàdé rẹ jọ Sunday ara rẹ ọ̀rọ̀ lókèrè sàmà ẹkùn ẹ jẹ mẹwàá torí Ọlọ́run tẹ bá rí sísá tẹ bá rí bọdà ṣùgbẹrù bọsẹ náà wọn ní ìsín o wàhálà ìwọn ti ń sunkún o ẹ mẹwàá sọ́dọ̀ tèmi Ọlọ́run níjẹ dáná o ìdí sẹ̀rí àfẹ́ achieve ló pé just to curb crimes sẹ̀rí àfẹ́ disgrace ìtọ́lọ̀ ọ̀fẹ́ gan ni pé àní ẹ̀ mọ̀ balẹ̀ mi jẹ́ tó bá wá já sí pé ẹni tó ti níyàwó ńlé àbó ti wọlé ọkọ àrọ́jímò wọn á lẹ̀ wọ́n lóko ní stoning to death ẹ wà á gbẹ́ kòtò ẹ rì wọ́n mọ́ bẹ́ẹ̀ wọ́n á ń tà sọ pé individuals ò lè ṣe nù ìjọba ló lè ṣe tẹ́nìkan ò lè yẹ ìjọba tèmi bá gbẹ́ kòtò tí mo rí ẹni tí mo lẹ́pa wọ́n kẹ̀ gbé mi lọ kóòtù ni wọ́n kà kí wọ́n lè ní boko haram ní mi number one wọ́n lè number two mọ̀ pààyàn number three terrorist wọ́n sáwà á kàtà pé àáfà mo lè mọ̀ bọ̀ mẹ́ta yé ìparẹ́ wọn àrí sọ pé mo practice ṣẹ̀ríà ìyẹn nìkan wá kọ́ gbogbo àwọn tó bá tó wá rí bíi mi mo tó kó wọn sínú problem wọ́n mọ̀ wá sọ pé àwọn eléyìí náà tó lẹ́yìn ìlànà lóko wọ́n mọ̀ wá sọ gbogbo àwọn àfáà káàkiri ìlàsẹ̀ ní sọ báyìí pé ẹ máa ṣe làákàyè Islam èsì ẹ̀sìn kéèyàn kẹ́ máa lo àmọ́ sàárọ̀ ìwọ kò ní ìsìláàmù ìjọba náà ní kó ṣe irú ẹ̀ tó bá jẹ́ pé òun náà ti wọlé ọkọ ó ti níyàwó kọ̀sẹ́ntì ọ̀lẹ́ lóko ìwọ náà yà túbà lọ́dọ̀ Ọlọ́run tá a bá ti lè túbá ilẹ̀ ọlọ́run máa da ayé ọ̀dà ọmọ àlè ò ní pọ̀ àìsàn bú ò ní pọ̀ ìbàjẹ́ ò ní pọ̀ ìtẹ́lọ́rùn ọmọ wà. subhanaka allahumma bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka salamu alaykum wa rahmatullahi wa barakatuh wa alaikum assalam wa rahmatullahi wa barakatuh en jaka jo so pe jazakumullahu khairan fun tan en jaka tutu so lekan ti abẹ ọlọ́run ọba kọ́lọ́run ọba kó bá wa ṣe àlékún mímọ̀ fáwọn àfà kọ́lọ́run ọba kó dẹ̀ bá wa san wọ́n lẹ́san. now nítorí time a nílè gba question.